hello everyone welcome to Toyeen Talks Bukky Jesse ti jáde you know láti wá fún um, that man bódà yẹn pé wọ́n sẹ́ pàbúrò Fáyọ̀ṣe ni wọ́n yes wọ́n wá dá lóhùn so ó dẹ̀ tún wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ bàbá Mohbad Wunmi and every other things you know Bukky Jesse na woman touch everywhere so right okay ẹ jẹ́ ká jọ lọ padà nísìnyí ká wá jókòó ká wá jọ gbọ́ Bukky thank you all for watching i really appreciate you. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. all. Bye. say failed governor. Failed governor. Governor tó jẹ́ pé ìgbà tó wà ń bẹ àsìkò òtún yan lára, kò tù yá lára, kò tù bàbá lára, ẹranko ń kú ni, gbogbo èèyàn arúgbó arúgbó ò gbádùn ẹ̀, ọmọdé ò gbádùn ẹ̀, Now, ẹ lè má mú Isaac yẹn, Come on. Olórí burúkú ni, ṣé ń gbọ́ mi. Ó máa ń fẹsẹ̀ palẹ̀ kiri ní. Past glory. Past glory Eh, boy, failed governor of Ekiti state ló ń live on. Olórí burúkú woman bitter. Ẹ rí pé mi àti ẹ̀ àjọ mú nǹkan lẹ̀. Mi ìdédé lọ fún un. Ó bọ́ta ó sọ pé bàbá Mohbad ó ní poverty ló ń pa tó fi lọ sílé ọmọ ẹ̀. tó lọ kó aṣọ nílé ọmọ ẹ̀ ìgbà tọ́mọ ẹ̀ kú tán àbí kò yé this is a man tó jẹ́ pé àtìgbà tọ́mọ ẹ̀ ti kú kò délé ọmọ ẹ̀ gbogbo pé wọ́n gbé aṣọ pé bàbá Mohbad wọ aṣọ Mohbad yẹn olórí burúkú apárí tó dàbí bàbá àjàsíkò Isaac Fayose òun ló gbé narrative yẹn síta abẹ́ gbọ́ mi olórí burúkú apárí bàbá àjàsíkò tó ń pera ẹ̀ Isaac Fayose òun ló gbé narrative yẹn síta. rí bàbá Mohbad lọ sí Lẹ́kí ó lọ kó aṣọ ọmọ ẹ̀ ó dẹ̀ ń nǹkan tí ò ṣojú ẹ̀ olórí burúkú useless father mo wá sọ mo ní tó bá jẹ́ pé you are irresponsible father ni nǹkan tí bàbá Mohbad ṣe yẹn tí wọ́n bá lè ṣe àfẹ́ wàá fún wọn lóyún àtàwọn tó fún lóyún àwọn ló máa responsible fọmọ wọn ìwọ ló fẹ́ sọ̀rọ̀ ni. ó wojú ni ìgbà táǹtì yín kú tó kú tí cancer. pa wọ́n ní London bíbá ṣèbá sọ wọn náà ní wọ́n lọ kó tó kó fáwọn ìyàwó ẹ̀ tó ń sẹ́ǹdì ẹ̀ sáwọn ìyàwó ẹ̀ Isaac Fayose gẹ́tì ní ẹ̀ olórí burúkú àǹtí yín tó kú àǹtí yín tó tẹ̀lé Fayose àǹtí Bímpé ìgbà tó kú bíbá ẹ̀ ń jọ sí ní London tán ní kánsà ṣèbí gbogbo aṣọ wọn ṣèbí ó kó tó lọ kó fún àwọn ìyàwó ẹ̀ kó máa wọ̀ ni o ti rò bí pẹ́pẹ́ ṣe máa ń ṣe nu fámìlì yín bẹ́ẹ̀ náà ni gbogbo fámìlì máa ṣe máa ṣe ẹ́ Isaac Fayose ó wá ń sọ̀rọ̀ ó wá ń nu ojú bẹ́ẹ̀ tó lu mágùn ẹ wo bó ṣe ń làágùn wèrè ti kó ó ti lu mágùn wèrè ti lu mágùn abẹ́rẹ́ bó ṣe ń nojú lẹ́ẹ̀mẹ́wàá ni tọ́ba wá sọ pé tọ́ba wá sọ pé ibi ta ti máa bá ọgbọ́ agọ̀lá máa bá ń bẹ̀ ẹ wò yí tó dé fìlà bẹntigọ́ náà olórí burúkú tó wọ gíní tẹ́jẹ́ ti dùn ẹ wò yẹn náà jobless two men ṣé ẹ máa ọkùnrin lábẹ́ igi òróǹbó tó máa máa mú ẹmu lọ́sọ̀ọ̀bọ̀n ó ṣẹ́rí èmi náà sọ ṣẹ́rí pé èmi náà ti di star báyìí pé mo ti star pé mo ti star ẹ wá debate lórí ọ̀rọ̀ mi the only thing tẹ́rí fi bú mi ní eyín ẹ fọ̀rọ̀ mi bú mi ẹ fi eyín bú mi ṣe ṣí eré ni ẹ fi eyín mi bú mi olórí burúkú ẹ ìwọ olórí burúkú Fáyọ̀ṣe woman bitter yẹn gbogbo nǹkan tó bá trend you want to jump on it ìwọ tó lógo àwí tó sọ pé o fẹ́ fáwọn followers Show me mi kí n àná fara mi sí pé mo fẹ́ fáwọn èèyàn ní mo fẹ́ fáwọn èèyàn ten thousand oníkan lọ follow ẹ oníkan lọ follow ẹ onú fẹ́ ṣe give away give away fifty thousand thirty thirty pound thirty pound thirty pound owó ti máa ń fáwọn bárà tó wà àwọn àwọn tó wà homeless tó jókòó sójú títì ẹ Fáyọ̀ṣe kò ò ní I want tó ní ò ní ẹ̀gbọ́n ẹ̀ ẹ̀sẹ̀gìtì fail governor kò ní kúure gbogbo àwọn ẹbí ẹ̀ ò ní kúure Fáyọ̀ṣe ikú ló máa pa ẹ́ olórí burúkú aláyé bàjẹ́ o responsible àríṣẹ́ tó ń ṣe àrí nkankan abẹ́ẹ̀gbọ́ ọ̀rọ̀ ẹ̀gbọ́n ẹ̀ ọ̀rọ̀ ẹ̀gbọ́n ẹ̀ ló fi ń pọ̀tì ló fi ń pọ̀tì glory ẹ̀ abẹ́ẹ̀gbọ́ one billion lẹ́gbẹ́ òun gbé lọ sẹ́kìtì one billion ló gbé lọ sẹ́kìtì at the age of thirty five ìwọ jẹ́ ká mọ̀ story tẹ̀ fún wa story tẹ̀ fẹ̀gbọ́n ẹlẹ̀ ẹ̀gbọ́n is a failed governor of Ekiti state fi ẹ̀gbọ́n ẹ̀ sílẹ̀ papa Jasco ìkejì ẹ̀yẹ ìyẹn ṣo ìyẹn ṣorí ìyẹn ṣorí bí orí ó ṣorí bí orí bí ilẹ̀kùn ilẹ̀kùn dáńfọ́ àwọn irresponsible men ẹ lọ wò wọ́n they don't cater for their women they they are wife beaters they are irresponsible two fools I will ẹ wo bí ẹ wo ẹ wo bá ọmọ yìí ṣorí they look so stupid. They look so irrelevant. They look so disgusting. Kọ́kùnrin jí ní ìgbésí ayé kó jẹ́ pé ó live on past glory ẹ̀gbọ́n ẹ̀ ni. Olórí burúkú. Mo dẹ̀ mọ̀ pé ọmọ ti da lókòwò títí títí. Ẹmu ló ń fún mu. Ṣé ó jọ mí lójú ni? Ìwọ tó ń sunkún pepper soup. Ṣé ó jọ mí lójú ni? Pepper soup àti ukú ukú náà ló máa fowó mu. Àwọn ológo yesterday. Ẹ lè imagine ìwọ ló fẹ́ sọ̀rọ̀ sí mi. Tí n bá jókòó tiẹ̀ tán. Tí n bá gbé àpótí tiẹ̀ tán. wà á kábàámọ̀ àwọn tó wá bẹ́ẹ̀ pé kó wá ṣe kó update fún mi àbí kó wá ṣe chat fún mi wà á kábàámọ̀ èmi wọ́n sọ fún ẹni wọ́n sọ fún ẹ kó ọ béèrè kó tó rà ni. ẹ̀yin olórí burúkú alátẹnujẹ Èkìtì state governor ìgbà election àti ìrẹ́ election Fáyọ̀ṣe ti sẹ́ndì ó ti sẹ́ndì result sí Àbújá ẹ̀yin fake idiot ẹ jẹ́ kí n wa wá fọ́tò ẹ̀gbọ́n níbi tó ti so kọ́là mọ́ lọ́rùn ẹ̀yin olòṣìtẹ́ ẹ̀ àǹtí ẹ̀ bíi pé tó kú nígbà tí kánsà tó kúkú kánsà ń bí ṣe bí gbogbo aṣọ àǹtí yẹn ṣe báwọn ìyàwó tiẹ̀ ló bọ́ sí lọ́rùn ojú yẹn ló wá fi ń wo bàbá Mohbad pé òun náà ti lọ kó aṣọ nílé ọmọ ẹ̀ tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni ò ní sọ pé bàbá Mohbad lọ kó aṣọ nílé ọmọ ẹ̀ ó lọ ń wọ̀ mo wá bá ẹ wí tán ẹ jọ kí ni mo dẹ̀ wá sọ náà kí ni mo dẹ̀ wá sọ náà mo kàn bá wí kéńkélé ni o ó wá ń sunkún ó ka lára ọ̀rọ̀ mi ka lára bí wèrè ni orí ẹ̀ bù ò ní kúre ò ní kúre níbi tó bá wà olóṣì aláyé bàjẹ́ slippers ẹ̀ dàbí tàwọn tàwọn tàwọn tàwọn amọ́pa amọ́pa kánù ẹlẹ́nu yàgàyàgà bẹ́ẹ̀ ló ń norí kó ló ń fákàṣìfù norí olórí burúkú ti kó mágùn níbi tó ti ń bóbìnrin kiri irresponsible idiot tó bá ṣàwọn tó ń tẹ́bò lẹ̀ fún yín náà ṣó jẹ́ kíló ẹ̀yin kẹ lọ́rọ̀ láwùjọ kẹ lẹ́nu ọ̀rọ̀ láwùjọ tó bá ṣàwọn olórí burúkú tó àwọn irresponsible women tó ń bá yín sùn àwọn ẹ̀yin responsible mẹ̀yìn sùn àwọn olóńgbòbò lẹ̀ fún yín náà ẹ̀yin onídọ̀tí olóhùn ẹ jókòó ẹ ẹ̀yin méjèèjì wá jọ ń gbọ́rọ̀ sọ lára yín tí yẹn bá sọ ó wá dàbí ìgbà tí choir master ń kọ́ àwọn ọmọ àwọn ọmọ akọrin lórin tó lórí búkọ onífìlà bẹntigọ tí yẹn bá sọ wèrè àgbà lọ́wọ́ ẹ̀ tí yẹn bá sọ wèrè àgbà lọ́wọ́ ẹ̀ ẹ wá ń dìbẹ́tì lórí èmi kékeré yìí so he enter so my word enter <laughs> ó ti lẹ́nu mi ò dáná <laughs> so ọ̀rọ̀ mi dùn yín tó yẹn wọ́n wá ń gbà wọ́n wá ń gbà lórí lọ́wọ́ ara wọn wọ́n wá ń sunkún sábọ́ kí lè fẹ́ sọ tó fẹ́ dùn mí kí lè fẹ́ sọ tó fẹ́ dùn mí mo sọ fún yín pé tó bá fẹ́ jẹ́ blogger ó máa ní thick skin áyọ̀nù lára mi kò sí nǹkan tẹ́ fẹ́ sọ mo kọ̀ wí pé tí n bá jẹ́ kó jẹ lọ wàá rò bo ohun jẹ ni tí n bá jẹ́ kó jẹ lọ wàá rò bo ohun jẹ torí ẹ̀ mo ṣe wá fún ẹ lé sí ẹ ìwo lórí burúkú fagídí fagídí ló gbà olóhùn fẹ́ ṣe giveaway òun fúnyàn ní giveaway ten fifty thousand àbí wèrè lélẹ́yìn ni one million kí ló ṣe one million ẹbí gbogbo àwọn tí máa ń fún lówó lẹ́kọ̀ọ́ mi ìfúnyàn ní ten thousand rí because mo wò pé kí ló fẹ́ fi rà mi ìfúnyàn ten thousand rí láyé mi ó kéré jù ó bẹ̀rẹ̀ láti twenty thousand ó kéré jù ni mo lè máa sọ pé kọ́ manage ẹ ni mi ìfúnyàn ten thousand rí wèrè wá video. fídíò ó ti torí ẹ ṣe ó ń ṣe ó ń ṣe selfie video kan join mi òun kan join mi òun òun fẹ́ pé òun fẹ́ pé fifty thousand fẹ́yàn mẹ́ èèyàn fifty èèyàn five àwọn elébi olórí burúkú followers náà ṣé báwọn followers tèmi ò ń ṣe lébi àwọn olórí burúkú followers náà ọ èèyàn fẹ́ pín fifty thousand èèyàn fẹ́ pín fifty thousand account details tó wà níbi àtó one thousand ṣáwọn yẹn lèmi fẹ́ máa dá lóhùn show me show me your leader I will tell you the kind of followers you have ṣẹ́rí King, n gbé gbàbára rí lórí lórí chat mi àbí ẹ̀rí kí sọ pé mò ń ṣe mò ń ṣe giveaway because àwọn èèyàn gidi àwọn àwọn tó ń jẹun gidi ló ń tẹ̀lé mi ò fẹ́ pín fifty thousand èèyàn one thousand fún account number sílẹ̀ ó tún pín ó tún ó tún update ẹ̀ ṣé lórí burúkú ni Fáyọ̀ṣe yìí ṣáláyé ìbàjẹ́ lélẹ́yìn eléyìí arẹbí pie ìwọ bọ́n failure yìí ìwọ ló ìwọ ò fẹ́ pín fifty thousand ó wá ń ṣe selfie ẹjọ́ kí ni káwọn tó pín one million ṣe wàláì tí n bá máa pín one million gan mi ní pín ní fifty fifty thousand hundred thousand fẹ́yàn mẹ́wàá ni owó tó máa jẹ́ ṣe nǹkan gidi ó wá ní announce yẹn i want to give fifty thousand i want to give fifty thousand to fifty people go and follow and like go and you will never see me campaigning for people to follow me and like me. I want natural love. I don't want I don't want to use money to buy love. I am so natural. I am so natural. Your words, every of your words, your curses, everything does not affect me ẹni tọ́lọ́run fẹ́ lọ́mọ ènìyàn fẹ́ let me now tell you something ẹni tó bá ń sòótọ́ ọkọ̀ kì so ẹni tó bá ń sòótọ́ kì í lọ́rẹ̀ẹ́ I loree eni to ba n sooto ki i i do not want friends you are a bunch of idiots miscreants dumb skulls you don't have any thinking faculty number one wọn ni Isaac Fayose yẹn olórí burúkú sẹnu jẹbẹjẹbẹ bí pátá ìyá rẹ ni etí ẹ dàbí pọ̀nmọ́ ó dàbí pomo kíká olórí burúkú apárí ó dàbí bàbá àjàsíkò bàbá àjàsíkò fi apárí tiẹ̀ ó fi fáìn ní òun fapárí olórí burúkú ẹ̀ ó fi ń làágùn ni bẹ́ẹ̀ ló nu orílẹ̀ mẹ́wàá mo ní ṣé olórí burúkú kó má gùn ni ṣé ti kó má gùn ni aláyé bàjẹ́ àbẹ́rẹ́ bó ṣe ń sọ mo níyàwó òyìnbó kan sí London mo ní kan sámẹ́ sí Nàìjíríà aláṣìírè aṣìírè olórí burúkú ẹ̀ tí ò ṣe sílé tó fẹ́ ṣe síta kí ni wùmí pa ọkọ̀ jẹ́ fún tán ló bọ́ta I will be going to next now. I'm going to next now to do shopping for Little Mohbad, Little Liam. I'm going to next. Ṣé dandan ni show ẹ ní ṣé lórí burúkú ni not lori ní? They don't want n taṣọ next. Olórí burúkú sẹ́ni dẹ̀ ló máa lọ mọ́ Black Friday ló dúró dè kó tó lọ shopping i I'm going to next now. I'm going to, do you have to show it? Idiot, miscreant, ọmọ jati jati, Kọ́kọ́ lọ sọ fẹ́ gbọ́n ẹ̀ kó dá gbogbo owó Èkìtì tó kó jẹ kinto kí n tó wá fún lésì. Olórí burúkú ọmọ tó ń kó gbóngbó báyẹ mi ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ o bóyá mo yìí fún yín ẹ bá mi pọ ọmọ bẹ̀rẹ̀ ọmọ bẹ̀rẹ̀ pẹ́sàn méjì mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ ọmọ yẹn yẹn yẹn Scooby-Doo ẹ bá pe Scooby-Doo Scooby-Doo question méjì kan mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ Scooby-Doo mo fẹ́ béèrè question kan lọ́wọ́ ẹ ẹ ti mọ Scooby-Doo ọmọ yẹn yẹn yẹn ẹ bá mi pè é <laughs> abájọ ṣé gbogbo yín rántí pé mo sọ fún yín pé everybody don't support support Wunmi the killer ẹ lọ what about wọ́n gbọ́mọ bà fọ́ṣùn ni ọ̀rẹ́ ọkọ ń bá wọn sùn àbúrò ọkọ ń bá wọn sùn ìkọ́nù wọn ni Scooby-Doo grandma ajá kọ́pì kọ́pì ọ̀tẹ́dọ́lá ẹmọ dúdú àti funfun ẹmọ funfun yẹn tó máa ń wọ pínkì òun ni grandma <laughs> òun grandma jọ́ torí ọlọ́run Scooby-Doo ẹ bá mi pè síbí ìyá ẹ̀ tó ń pè ní Yínká ìyá ò ṣe Yínká o àná tù níyà ẹ̀ ń jẹ àná tù gbogbo nǹkan tí mo fẹ́ máa fún ẹ lálẹ́ pìábù mo yìí ń fún ẹ o àná tù níyà ẹ̀ ń jẹ ọ ni mo ní ìdí Pepsi mi ní ìdí Pepsi ẹ má wọrí àná tù níyà ẹ̀ ń jẹ. bó ṣe bímọ fọkùnrin ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n wọ́n wọ́n káàkiri bẹ́ẹ̀ náà nìyá ẹ̀ ànátù ẹ bá ń kà ànátù a-n-o-t-u ànátù nìyá ẹ̀ ń jẹ́ ẹni kó bọ́ síta kó sọ pé mo parọ́ ìyá ò kì í ṣe Yínká ìyá ẹ̀ fọ́ọ̀mù Yínká yẹn ni ìyá ò kì í ṣe Yínká rárá. abájọ. Hmm ẹ bá mi bèrè lọ́wọ́ ọmọ ànátù pé kí ló ṣẹlẹ̀ because ó ń bú èmi ó lémi àtàwọn fámìlì mi ò sí mọ́ ṣe bá jọ jà ní kí ló ya ìyá tiẹ̀ ànátù tó ń pèrè yín ká kí ló mú ìyá ànátù tó fi bá àwọn àbúrò ẹ̀ méjèèjì jà àbúrò ẹ̀ àbúrò ìyá ẹ̀ tó wà ń bí ìyẹn náà wèrè àǹtí wèrè yẹn ìyẹn náà wèrè tó wà ó wà nú oyún eight months níyá ọmọ ìyá ànátù tó lọ dó ọkọ ẹ̀ ṣe rí pé nínú ẹbí àwọn ànátù nínú ẹbí ọmọ bẹ̀rẹ̀ wọ́n máa ń cross fork ni ṣẹlẹpà ń sọǹjọ sí pé ó dá ṣe tòkú bàbá ẹ̀ bọ̀dé ẹ bá mi bí pé òun nìkan níyá ìbí síbẹ̀ yẹn ni ìyá èdè ti ṣe ká ìyá ẹ̀ ti ṣe ká ṣe ń gbọ́ mi ìyá ẹ̀ ti ṣe ká nǹkan tó ṣe léyẹ ìdànù nìyẹn àbíkò yẹyìn ẹ bá mi béèrè lọ́wọ́ ẹ̀ bọ̀dé ni bàbá ẹ̀ ń jẹ́ Dunlop ló ti ń ṣiṣẹ́ bọ̀dé yẹn ní ìyàwó successfully married man tó níyàwó ni èmi náà sọ pé àwọn tó bá ti ń sọpọ́ọ̀tì Wùnmí ẹ lọ wò dílé wọn dáadáa ẹ lọ wò kọsẹ̀ jáyé wọn dáadáa nǹkan tó ṣe yẹn bó ṣe bímọ wọn ẹwọn ẹwọn yẹn ìyá ẹ̀ ló fi jọ o bí yẹn ṣe bímọ kan bàbá kan ọmọ kan èyí tó bí ọmọ mẹ́rin fún àbíkọ tó ń sọ yẹyí èyí tó bí ọmọ mẹ́rin fún Rashida làkọ́bí làkọ́bí ìyá ẹ̀ ẹ bá mi bí ọmọ 1986 dẹ̀ lọ́mọ olórí burúkú yìí thirty years old àbí thirty something àbí kan tí mo sọ yẹ yín Dunlop ní Bọ̀dé bàbá ọgbọ̀n yìí ọlọ́mọbẹ̀rẹ̀ tí ń ṣiṣẹ́ kánà tún tó lẹ ọ̀dà inú ilé wọn rú ilé epo tó sọ pé ìyá ẹ̀ nìyẹn kò ń ṣe ìyá ẹ̀ ló ní Bọ̀dé ló àtìyàwó ẹ̀ ló ẹ bá mi bèrè lọ́wọ́ ọmọ ànátù pé ọlọ́mọ wẹlẹwẹlẹ ìyá ẹ̀ ló ń jẹ́ ànátù ṣé ń gbọ́ mi ẹ bá mi bèrè lọ́wọ́ ẹ̀ pé ìgbà tí bàbá ẹ̀ máa fi kú àná not to kọ́kọ́ that stroke bọ bàbá yẹn bàbá yẹn ní stroke bàbá yẹn ń yàgbẹ́ ń tọ̀ sára tó fi kú ni tó bá ku to ba ni mo parọ́ màá gbé voice gangan síta. ó mà ṣe o don't like doing this but when you come out ó sọ pé mi ole. le not to ya bọ́ lo wa kó wa defend ẹ pé bọ́ síbi wá defend ẹ pé. ìyá ẹ orúkọ tó fi orúkọ tó fi ń wọ̀lú tẹ́lẹ̀ ó lè fi wọ̀lú orúkọ ọ̀tọ̀ níyá ẹ fi ń wọ̀lú sí náà orúkọ ọ̀tọ̀ níyá ẹ fi ń wọ̀lú sí náà because ìyá ẹ ṣe fraud ó ṣe fraud ní London yìí tó jẹ́ pé alowi alo alo kíní kan kílẹ̀ ń pè ní London alo kíní kan prison ìyá ẹ wà ìgbà tó bá fi release ìyá ẹ ó deport ìyá ẹ padà sílé ni orúkọ míì ló fi ń wọlé sìn wọn ó dẹ̀ jẹ́ lọ because ìgbà tó ṣẹ̀ṣẹ̀ yẹn pẹ́ gan ìwọ ń pè mí ní foster gbogbo èbúté bá ti rí tó fi ń búyàn nǹkan tó ṣẹlẹ̀ nínú ayé ẹ̀ ni ẹ bá mi bi ọmọ ànátù pé ọkùnrin kan ṣoṣo tó wà nú ọmọ ìyá ẹ̀ nínú ọmọ ọmọ ọmọ mẹ́jọ tí ìyá ẹ̀ bí ọkùnrin kan ṣoṣo tó wà nú ọmọ ìyá ẹ̀ ẹ bá mi bèrè lọ́wọ́ ẹ̀ kí ló pa Ìbàdàn màá wá fún yín ní gbogbo lódà yẹn lọ́la Ìbàdàn from from no from nowhere ọmọ yẹn ó sáwọ ó kọ ó àmọ́ bá accident yẹn ṣe ṣẹlẹ̀ ó wọnú abẹ́ lọ́rì lọ ni ọmọ yẹn kò sí kò sí bẹ́ẹ̀yà gáàndù fún lẹ́ni ó wọnú abẹ́ lọ́rì lọ ni bó ṣe parẹ́ síbẹ̀ nìyẹn egbò àdá ìjìnà tó wà lẹ́sẹ̀ ìbọn ọmọ bẹ̀rẹ̀ tó wà lamẹ́ríkà ẹ bá mi bèrè lọ́wọ́ ẹ̀ egbò àdá ìjìnà ta ló fún ẹ̀gbọ́n ẹ̀ lẹ́gbò àdá ìjìnà mo ń bọ̀ ẹ jẹ́ kí n fún yín lórúkọ ẹ̀gbọ́n yẹn kó mọ̀ pé mi ò parọ́ bíbá ṣó sọ pé òun ya wèrè ni mo ń bọ̀ màá tún fún yín nọ́mbà ìyá ẹ̀ gan tẹ pé ìyá ẹ̀kẹ́ ni mi ní kọ́ka ní nàìjíríà ni mi bá pé ìyá ẹ̀ fún yín bíbà nùbọ̀. àǹfààní níbẹ̀rẹ̀ ìbàdàn ló ń gbé hmm, àǹfààní máa lọ mórúkọ yìí ó wà lókè àbí kò yé yín àǹfààní níbẹ̀rẹ̀ ẹ̀gbọ́n ọmọ yìí ó wà níná iye ìdín tó bá yọ nínú o wa iye to ànátù yẹn eye owo to fun yen o ri ba ti se mo iya yen torógùn ti bayé èmi emi ṣe máa máa ṣe máa se ìyá ẹ̀ ló Stop saying that. I'm not doing justice for Mubad. Mubad's case is with Oriyomi now. I'm not doing justice for Mubad again. Mubad's case is with Oriyomi. is in a better place. I'm not doing this. I'm not mixing anything up. Àbí kan tí mo sọ yé yín. Like mother, like daughter. Best ṣe ṣe dojúbolẹ̀ yẹn gbogbo ẹ̀yọ́ ọkùnrin tẹ́ bá máa fẹ́ yàwó. Ẹ wà careful. Obìnrin tẹ̀sẹ̀ bá ti dojú delẹ̀. Ilé máa ń dàrú mọ́ wọn lórí ni. Bẹ́ẹ̀ ṣe ìyá yìí náà ṣe dojú delẹ̀ nìyẹn. Ó tú gbogbo lé ká. Ẹni kó bọ́ síta. Ṣé ìyá ò bá àwọn àbúrò ẹ̀ méjèèjì sùn tó wà nílé ó dòdì wọn tún kíra mọ́ gbogbo wọn ò kíra mọ́ dè ní. àbájọ mèmí náà sọ ẹlẹ́dẹ̀ náà pọ̀pọ̀pọ̀ gbogbo nǹkan tó bá rí nínú ṣòkòtò ló ń dó. like mother like daughter. ṣé wàá rí Rashida àkọ́bí ìyá ẹ̀ tó wà ní Nàìjíríà yẹn ṣé mọ̀ ẹ́ pé ó máa ń sọ pé tó bá máa sọ̀rọ̀ tó máa sọ̀rọ̀ á sọ pé àwọn ọmọ ẹ̀ ń nà ó máa ń parọ́ pé àwọn tó ń bájà àwọn ọmọ wọn nà wọ́n àkọ́bí ìyá ẹ̀ wọ́n ròyìn bóun àti ìyá ẹ̀ ṣe máa ń jára wọn síwòwò ládùúgbò wọn ń bàdàn tó bá ní mo parọ́ màá fún yín ládùúgbò yẹn tẹ́ bá ń gbé bẹ̀ ẹ lọ find out ẹ̀. àkọ́bí ìyá ẹ̀ ó yìí Nàìjà lẹ́nìí kò rí bá ti ṣe kò rọ́nà gbégbà. ó máa ń nà ìyá ẹ̀ ìlú bàrà ni wọ́n máa jọ bọ́ṣọ lọ́rùn ara wọn wọ́n máa jọ nà ara wọn ni olórí burúkú ọmọ tó sọ pé ọmọ òun nà òun yìí wàá ní òbèrè tó bẹ́ẹ̀ jẹ́ wá sọ fún ẹ o sórí bí ṣe jókòó yìí ni mo jókòó mi ń wá sítórí èèyàn lọ wọ́n pè mí ni wọ́n àwọn tó sún tó wọ́n sọ fún ẹ pátẹ́nà mi kò síbi tí òde ìwà tíyà ẹ̀ ń wù gangan ló ń wù ìwà tíyà ẹ̀ ń wù ṣé bẹ́ẹ̀ gbogbo wa ń sọ fún yín pé kò sẹ́ni tó àtẹ́ǹdì ìtòkú ẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ gangan nìyẹn ìyá ò ṣe dáadáa nínú ilé Bọ̀dé. ìyá yẹn ló pa bàbá ẹ̀ ìyá yẹn ló pa bàbá ẹ̀ wọ́n kọ́kọ́ ẹ mọ̀ ìgbà tó gba ilé epo yẹn lọ́wọ́ ìyá ẹ̀ ó bá tàka sí first wife àtọkọ ẹ̀ bọ̀dé ìyá ẹ̀kọ́ ló nílé epo gbogbo nǹkan tí yẹn ní tògùn tògùn ló fi gbà ẹ béèrè lọ́wọ́ ọmọ ẹni ọmọ ilé máa ó lè má bà tán àròbá ni mò ń sọ fún yín kó lọ pè ìyá ànátù tí ò bá ní nọ́mbà ìyá ẹ̀ mo níbi kó lọ pè ìyá ẹ̀ kó lọ pè ìyá ẹ̀ ẹni kó lọ pè yá ẹ̀ fourth husband tó bímọ mẹ́rin fún kápẹ́ńtà nìyẹn ń ṣe ó lọ ta nǹkan níbi tó ti ń kan léńjọ́ náà ni kápẹ́ńtà yẹ pátá ẹ̀ ló do ló bímọ àwọn mẹ́rin yẹn ìkọ́nu wọn ló légbò yẹn ẹ béèrè lọ́wọ́ ọmọ ànátù yìí pé ṣèbẹ́gbọ́n ẹ̀ kan bá gbébí tẹ́lẹ̀ ó ojoojúmọ́ ó ní ẹ̀gbọ́n ẹ̀ yẹn lára ìjà lójoojúmọ́ ni á pọ̀ ọlọ́pàá sí. Si tẹ́gbọ̀n yẹn fi wá lọ sí Holland ẹ bèrè lọ́wọ́ ẹ̀ tó bá ní mò ń parọ́ ṣé mo gbénu lé wọn ni ṣé mo gbénu lé wọn ni ẹ bèrè lọ́wọ́ ẹ̀ kápẹ́ńtà ló ní ọmọ mẹ́rin nínú ọmọ bàbá ẹ̀ àwọn mẹ́rin tó kù bàbá kọ̀ọ̀kan ni kápẹ́ńtà ló dóyà ẹ̀ kápẹ́ńtà yẹn náà dẹ̀ níyàwó ó méjì kápítà yẹn níyàwó méjì kíyà kò sẹ́ńtì yẹn ò lè bá sùn abẹ́ igi òrógbó wọn ń do lọ ni abẹ́ pápá wọn ń do lọ ni inú oko ẹ̀gẹ́ wọn ń do lọ ni ìwọ ló wá lẹ́nu ọ̀rọ̀ èmi náà sọ like mother like daughter they have no good history láàrin ẹbí wọn láàrin àdúgbò wọn she has no good history èmi náà so. báwo lọmọ ṣe máa jí láàárọ̀ ọjọ́ ayé to tó máa máa ṣépè ìwọ sọ pé mi ni mo pa ọmọ ẹ̀ ọ̀nà sọ pé mi ni mo pa ọmọ ẹ̀ ìyá ẹ̀ ló anọ́tù ló fọmọ ẹ̀ dájọ́ lọ béèrè lọ́wọ́ ẹ̀ anọ́tù ló fọmọ ẹ̀ dájọ́ àjẹ́ pọ́nbélé nìyá ẹ̀ mo sọ pẹ̀lú gbogbo ẹnu mi ẹyẹ máa ń gbẹyẹ mi ni àjẹ́ pọ́nbélé lànọ́tù ìyá ẹ̀ ò ń ṣe yínká ìyá ẹ̀ fọ́ọ̀mù orúkọ bí wọn náà ṣe fọ́ọ̀mù orúkọ tó fọ́ọ̀mù ni tá lórúkọ ẹ̀ tá o dẹ̀ ń ṣe o hàn bí ẹ e sí sẹ̀lẹ̀ mẹ́ta lọ́kan ni ìyá yín fi yín wọ̀n babaláwo sẹ̀lẹ̀ àfà mẹ́ta o ṣe wòlíì. òwú tí ìyá gbọ̀n lọ́mọ wọn ẹ má jẹ́ kó jọ loju lójú òwú tí ìyá gbọ̀n lọ́mọ wọn. because ọmọ tó bá ní confidence bí ìyá ẹ̀ ṣe wà yẹn gan àfàìmọ̀ kó má ti ìfẹ́ ex baby father ẹ̀ tó ń kọrin yẹn àfàìmọ̀ kó má ti ìdó àfi bí èpè kò sẹ́ńtì yẹ́ ò lè bá sùn ọmọ àlè ìwọ ló fẹ́ máa rọ́bìṣì èèyàn lórí íńtánẹ́ẹ̀tì ànátù bìzàbìzà ànátù omíyalé ànátù kanji dam ó lè mí rárá gbogbo nǹkan tí mo sọ fún ẹ pátá kò sára bù ń bẹ gbogbo èyí tí mo sọ lánàá tí mo tún sọ lẹ́nu kò sára bù ń bẹ tó bá ní mo rárá bù á pe nọ́mbà ìyá ẹ̀ sì nǹkan máa pè ọ tún fún mi títí ọ tún mi fóònù nọ́mbà ìyá ẹ̀ pé kí n pè ìyá ẹ̀ kí ti bá pè ìyá ẹ̀ náà iṣẹ́ kan náà lẹ́jọ́ ń ṣe ó ní kí n pè ìyá ẹ̀ kí n ni kí n fẹjọ́ ẹ̀ sùn ọmọkọmọ mo ti calm down jàre ọmọkọmọ àwọn wèrè ṣé mo bẹ́ẹ̀ lè kan fight pẹ̀lẹ́ mi ni ṣé mo rí yín ni mi rí yín náà èèyàn fún ẹ hundred thousand olóńṣòkù bàbá ẹ òróró fi ṣe ó lọ yáwó ọmọ yẹn tó bá sọ̀rọ̀ òun á kú olè yẹn náà olè. òun á púpọ̀ lọ́mọ bẹ́ẹ̀ tọrọ kiri tó fẹ́ ṣòkú bàbẹ́ ẹ̀ ọmọ tó kì í sọ̀rọ̀ ó fún ní hundred thousand ẹ wá ń parọ́ pé ọmọ yẹn ló wá bá ẹ pé òun fẹ́ fún ẹ lówó ọmọ yẹn kọ́ bẹ̀ ọmọ yẹn kọ́ ló ẹ ìwọ ló lọ bá pé ẹ nídìí malu màálù ẹ nídìí owó tẹ̀fẹ́ fi ṣe patí. ọmọ yẹn kọ́ bẹ̀ i'm saying it with my full ẹ lọ tọrọ ni ọmọ yẹn dẹ̀ fún hundred thousand. hundred thousand ó dẹ̀ dúpẹ́ ìwọ náà ló lọ rojọ́ tó ń fọmọ yẹn pa tó sọ pé ó fẹ́ clinch mọ́ what have you got you have nothing to offer you have zero to offer your community your society your peer group you have nothing. all you know how to do is to labole kan da si kò bímọ ba wole ṣe bímọ méje nílùú òyìnbó tó ní ṣiṣẹ́ if i don't work you will not be fed my task pay your bills. Báwo lèèyàn ẹ̀yin tẹ́ ẹ̀ wò mí ẹ gbà mí? Báwo lèèyàn ṣe bi bímọ méje nílùú òyìnbó? How? O wá ń bínú sáwọn tó ń ṣoríire bí ìyá ẹ̀ no ṣe máa ń ṣe nìyẹn. O wá bínú tó bá ti rẹ́ni tó ń ṣoríire tó ń ṣe nǹkan gidi tó ń lo nǹkan gidi wàá máa bínú wọn. Ṣáwọn ló ní kò bímọ jọ kó má ṣiṣẹ́ ni. O fi Nàìjíríà sílẹ̀ òde O òṣìṣẹ́ o bi bímọ méje. Baba Meje, who does that? It is so annoying. Yeah, at the age of 38, Omo méje. Omo méje. So disappointing. Ìwọ yẹn ló wá fẹ́ bọ́ta ló fẹ́ máa sọ̀rọ̀ sáwọn àwọn tó ń ṣe rere nínú ayé, àwọn to ń ṣiṣẹ́ tó ń tax, do you know how much tax I pay pay slip mi wà lórí bíbá ẹni máa ṣí fún ẹsìnsìn owó tó sọ fún wa tó kọjá ẹ to koja I paid over two thousand pounds tax so calculate any empty scholar, go kò tó my tí mo gbà lóṣù yẹn over two thousand pounds tax pay slip mi wà lórí fóònù tí mo fi ń ṣiṣẹ́ ṣe fóònù ni màá ṣí fún I paid over 2,000 pounds tax. And that is what I pay on a monthly basis. So Timba saw bá san over 2,000 pounds tax. Ó lè money iye take home mi jẹ́, oye tí mò ń before tax. Màá wá san gbogbo ẹ̀ fún tax man. Wọ́n wá fi feed and wọ́n fi sanwó ilé ẹ̀. Olórí burúkú àwa bọ́tà ìgbà tó busy. To bá busy ni wàá bọ́tà máa ṣépè fáwọn ọmọ olófo ẹlẹ́sẹ̀ dàbolẹ̀ kò lè nílá kò lè nílárí tó máa fi kú bẹ́ẹ̀ yẹn because òwú tí ìyá ẹ̀ gbọ̀n sílẹ̀ ni ìkà tí ìyá ẹ̀ ṣe sílẹ̀ ló ń kà wọ́n gbogbo wọn pátá ìkà tí ìyá ẹ̀ kà sílẹ̀ ló ń pa wọ́n lọ ó gbọ́kọ̀ àbúrò ẹ̀ sorry ó dọ́kọ̀ àbúrò ẹ̀ ó tún ráyà dàsá sí ìfín yẹn ní Kaduna very dirty story mo kàn sunkún lọ́sàn-án ẹni pé who does this ta ló ń ṣe báyìí kí ló dé láàrin family a ní mo tún bẹ ní ẹ mo ní ṣé wọn lè parí ẹ fún gbogbo wọn ìyẹn sọ pé ó dòdì pé wọn lè parí ẹ pé ìjà yẹn ti wà over forty something years ago kò kò dùn láti gbọ́ létí a lot kò dùn láti gbọ́ létí. You can imagine. Ẹ you ọwọ́ yín sẹ́gbẹ̀ẹ́ o. Ẹ jẹ́ kí n sọ fún yín. Ẹ yí ọwọ́ yín kò sírú tẹ lè bú kò sírú update tẹ lè ṣe kò kò touch me it's impossible exactly oyún oṣù mẹ́jọ làbúrò ẹ wà mo ń bọ̀ ẹ dúró mi mọ̀ bí ti bá kúrò bíbá bí a kini ìmà lọ mo fẹ́ sọ orúkọ àbúrò ẹ̀yẹn àbúrò ya ya ni kó lè mọ̀ pé mo mọ nǹkan mò ń oyún oṣù mẹ́jọ ẹ̀ wà. To lọ bọ́kọ ẹ̀ sùn ta ló máa rí yẹn tínú ẹ̀ máa dùn ègún tí ìyá wọn ṣe fún ìyá ọmọ ẹ̀ òun ló ń jà ìyá ìyá wọn ó gbọ́rọ̀ yẹn ó bọ́ sí wòwò báyìí ó mú ọyàn ẹ̀ dání ni ó fi ṣépè fún ànátù yìí èpè yẹn ló wá ń jàyà ẹ̀ ó lọ ṣe èyí tán fàbúrò ẹ̀ and this is their àbúrò tó gbà lọ́wọ́ kápẹ́ńtà yẹn ìgbà tíyà yẹn ti pọ̀ jù àbúrò ẹ̀ to tó lọ dún ọkọ ẹ̀ ní ìgbà tí ìyẹn wà lóyún eight months Exactly, my sister. Unfortunately, my pay slip is there. Oh, ba ma ṣe Okay, mo ń bọ̀. Ẹ jẹ́ kí n ki n sare hold on o. Màá fi wọ̀nyí tó mú rẹ́yìn sokwe múlẹ̀ mo